àwọn alágbárí ọ̀rọ̀ àwọn alágbárí tó mú gbọ́ ọgbà gbólóhùn ewì káfí káráyé lọ́gbọ́n agbárí yapaságbárí kẹ́ gbọ́ tuntun àkàmúfẹ́ kékinní kan ewì ní jẹ́ kíkó wa ọmọ súnra kìlókù gbogbo alágbárí ó yá mo fẹ́ yìnbọn òdodo márọ́ kí lọ́ọ́ fọyán gá ló ti dáa kátakátá ọ̀rọ̀ tí húgilégbò tí ṣòkè wómúwómú balagbárí bá fẹ́ ó lè máa wò mí tìkàtẹ́gbin èèyàn tó bá kúkú wojú ìyàwó ni wọ́n lè mọ̀ bó bá ń bínú bíná bá ń jó kẹ́yẹ ó fò lókù bọ́ bá ṣe pé torí ewì kan tí mo ké lọ́tẹ̀ yìí ni ìjìnlẹ̀ ewì ọ̀rọ̀ gú kísà farifari gbábẹ́ mú abẹ́ ọ̀marun yíyí ọ̀nà ní ọ̀wọ̀ gbogbo alágbárí o àìmọye lòkù ọ̀rọ̀ tí mo nílẹ̀ n dárí lójú nímú kété ọgbọ́n wìrìwìrì létè wa lọ́dà lákìyẹmí ara òbílẹ̀ jẹ́ni gbólóhùn ewì ń bọ́ sí bọ́bá bọ́ sínú etí wọn amì wọn jìgìjìgì. ibi alágbárí borílẹ̀-èdè jẹ́dé bí wọ́n bá ní kí n wá kọrin ewì sí ṣàǹgbà ìbáfọ́yánká gbogbo aṣáájú ìlú ìbá bú sẹ́kún bọ́bá tàṣé tí ọmọ tuntun gìrì ìbá sì mú ọ̀jọ̀gbọ́n ayé ìbá gbọ́ bó ti jẹ́ bó ti lọ àìmọye lọ̀jọ̀gbọ́n ayé tí ìbá dòmùgọ̀ bá a bá ní ká forí ewì lọ́gùn ìbàjẹ́ tán aboyún ìbá bímọ inú ẹ̀ tán ọ̀rọ̀ nìbá bí gbogbo ọlọ́lá tó tóbi lójú ara wọn nìbá dé èèyàn yẹpẹrẹ mo kàn tún ronú wò mo sì rọra fọ̀rọ̀ sínú náà wípé kí n ṣẹ́nu kù díẹ̀ ẹ̀yin èèyàn wa bínú ti ń bí mi lásìkò yìí tó bó jẹ́ pé mo sọ ọ́ dorí ewì ni tẹjẹtẹjọ tòkè tìsàlẹ̀ ìbágbóná tẹ́tí ká máa ra gbà ọ̀rọ̀ lù wọ́n bálágbárí fẹ́ bínú kó bínú bọ́bá jẹ́ pé ti gbólóhùn ni ọ̀rọ̀ kan ni kún gbọ́ níjọ́sí tẹ́tí ikún fi di ọ̀rọ̀ òdodo ò lè kùtà láéláé irọ́ ló kù tí ó kùtà. kí ló dé kí ló ṣe kí lára lọ́wọ́ yí ẹ̀yin òṣìkà ẹ̀yin ẹni bíi tọ́máyé gbóná táyé fi ń horu lálá ìbẹ̀rù ọba mi ò sì fẹ́ sí mọ́ atúnra àfáà tó já ṣeuṣeu gbáyé kan ọ̀rọ̀ pèsè jẹ ọ̀kẹ́ àìmọye lòbìlẹ̀ jẹ́ ti ń pera wọn ní wòlíì tòun tí bó ti ṣe jẹ́ pé ríré lórí ní ká fi ṣe ẹ̀là lọ̀rọ̀ ṣàkátà pàrà ni mo gbọ́ tágbàlagbà síntọ́ balagbari fẹ́ kọ́ na pápá bora òkú ọ̀rọ̀ mi ọba àyè yòówù tí mo bá forin ewì ránṣẹ́ sí dandan ni kọ́ lámì ńbẹ̀ ìwọ alágbárí wọ́n fún ọ ládìí ẹ̀sìn ó lẹ́nà ṣé wọ́n ní kọ́ ọ pàjẹ́ ni. Kolami, àlejò ọ̀rọ̀ ń wá ọ bọ̀ èmi lọ ṣẹ̀ṣẹ̀ ń kánjú sí kúkúrọ́jú fetí balẹ̀ káfíìmọ̀ràn ha kò sì síhun tó kù tó ju kákẹnu bọ̀rọ̀ sí tí bíná bá dé tán kí ni wọ́n ń pè lókùnkùn. ẹ̀yẹ wo yọnu àti dààmú tí wọ́n tún kó gbogbo orílẹ̀-èdè yìí sí nítorí epo ìdáná lásán kó wa ló ń bira wọn wípé ṣé ìlú lè yìí dájúdájú adáràn a sì fura síṣẹ́ ọwọ́ wa àìmọye ìyà tí ń jẹ wá nílẹ̀ yìí pọ̀ bó ṣe pé kájọ sọ ohun tó tọ́ tó yẹ fúnra wa èmi ọ̀mọ̀ pàgbárí lè wọ kẹrọsíìnì epo ìdáná kó fi dohun tó wọ́n nílẹ̀ téèyàn ò rí mọ́ ibi abágbé tún rí kí wọ́n máa tàgò ní múrí mẹ́jọ kí epo wa wọn ní wíwọ́n ọjọ́ gbọ́ọ̀rọ̀ kálágbárí ọmọ tún fi jẹun ibi igi ìdáná tí bàbá wa ń lò ládìjọjọ fàbọ̀lé lórí nítòkó ti lé tí ò sí yàtọ̀ àtìgbà kámú nítorí omi ẹ̀rọ àsìkò ìgbàlódé tá a tún wà omi ìbùlẹ̀ là ń wá ká bó bá wá dá a bẹ́ẹ̀ ká fèsì ká gbọ́ bí wọ́n bá lómi níbìkan ibìkan agbẹ fúrúfúrú wọ́n tún bá gbárí wọṣẹ́ omi ìjìyàjìṣẹ́ ti ń bẹ nílẹ̀ yìí pàpọ̀ jù gbangba ni ẹ jẹ́ ká sọ fúnra wa ìyà ńláńlá lè kólẹ̀ yìí sí takọtabo ló ń ráhùn nílẹ̀ yìí kí ló kúkú dé ara ohun tó tọ́ ká fi gbádùn lómi ẹ̀rọ ọ̀rọ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè yìí ọ̀tọ́ kẹ́ ẹ bá wa nà án fẹ́lẹ́fẹ́lẹ́ ọ̀dà kagbádùn díẹ̀ ẹ̀yin èèyàn ìjọba ẹjẹ́ rọ́jú sọ fún wọn kò dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ kéékèèké kó tó yé wọn pé pàtàkì lómi ẹ̀rọ ìjọba tí ó sì lè fúnni lómi mu kì í ṣèjọba tó lóore òdodo ọ̀rọ̀ ló dé irọ́ òwúlò àwọn aráalé kúkú ti padà sóko nílẹ̀ yìí lọ́jọ́ pípẹ́ nípa pé náà ìjọba kì í wá déédéé bí wọ́n bá tanná síbì kan ibì kan dúdú rabi dun abàmì ìlú bí orílẹ̀-èdè yìí bọ́ bá ń bẹ rárá ń rò kó lè wọ́pọ̀ lórí èrùpẹ̀. àwa ọ̀ma bíi olójú sí olúwa o òní ẹjọ́ ọ̀la ìjà ariwo ojoojúmọ́ lórí rírẹ́ ni jẹ́ gbogbo ìgbàlákìtìyàn àti rògbòdìyàn ọ̀rọ̀ òṣèlú tún ń rebi tó múyè méjì lọ́wọ́ báyé bá fẹ́ dá a ní sáà kan ìgbàgbọ́ ọ̀rọ̀ ló tún máa ń nira ìtẹ̀síwájú ti ṣe é bórílẹ̀-èdè lórí irú gbogbo èyí náà agbòmìnira ní jọ́síjọ́sí kọjọ́ tó lọ púpọ̀ akànyọnu lábẹ́ ilé wa tamúnisìn òyìnbó tá a rí nígbà kan là ń ké sí ohun tá a rí tá a kàn lọ́wọ́ àwọn atanijẹ lábẹ́lé ó tún wá burú ju ti funfun ìjọ́sí tá a lé lọ́lọ́ àìmọye ọ̀tọ̀kùlú tá a gbé sípò ló gbàbọ̀dẹ̀ ẹ máa gbọ́ o àwọn òyìnbó tí wọ́n lọ níjọ́hun àwọn ò sì fi gbogbo ara lọ tán bí ẹni rọra dọ́gbọ́n ságọ́ lójọ́ òmìnira ẹ̀tàn lájọ́ gba ayòpè ọ̀dàlẹ̀ gbogbo alágbárí tí ń bẹ lára àwọn òṣèlú wọ́n lọ́jú burú wọ́n bàjẹ́ jọjọ yàfún yàfún rọ̀bìrọ̀bì òṣèlú kẹ́nu ó dùn ká sọ̀rọ̀ ẹ̀tàn kórí ó wú ká tẹ̀gi fún ni gùn ká hùwà àtànigbọ́n ni ìwọ̀n wọn gan lété àtìlànà òṣèlú tí ń bẹ lọ́wọ́ ọmọ Nàìjíríà ìran gbogbo wọn ṣe é wò bó bá di pé wọ́n ń polongo ìbò lọ́wọ́lọ́wọ́ ká dárin dídùn ká sọ̀rọ̀ táráyé fẹ́ gbọ́ bí wọ́n bá ń wọgbó wọjù káàkiri oníkálukú ti mọ ohun tí ń wá tí wọ́n bá ń ṣe bí ẹni re gbàrà tó bá wọlé tán òdìkejì ìwà lọ́mọ ń gbé bọ́rùn bí ẹ̀wù bóníkálukú bá ń polongo ìbò lọ́wọ́ bí wọ́n bá rí pé wọ́n sòkè dilẹ̀ ara ohun tí wọ́n kọ́ mọ́ṣẹ́ ni ká ní jẹ́ ọ̀pọ̀ ìpinnu àtìlérí olóṣèlú pàbó ní í já sí bọ́wọ́ wọn bá ti tẹun tí wọ́n jọ ń wá gbogbo ìlérí bù ṣe káfọláran ni bọ́lá bá dé irọ́ ni àti tàkìtì ìpàkọ́síni ni ó kù lẹ́yìn ìbò ọ̀kọ̀ọ̀kan ṣàṣà ló dá nínú àwọn òṣèlú dájúdájú gbogbo wọn náà kọ́ ló kùrọ̀ ọmọdé tó bá lọ sóko bàbá ẹlòmíì wò gbogbo ohun tó bá rí ni kó sọ. So orin ewì ẹni ìyàtọ̀ kan bẹ lódì kejì ọ̀rọ̀ yìí bí kò wá bá gbọ́ yóò mọ̀ tọ̀rọ̀ mo ti kọ́kọ́ sọ pé n ò ní kíyàn mọ́ níjọ́sí nítorí ẹ̀gbin àtìwọ̀sí tí ń mú lọ́wọ́ ewu tó tún bẹ níbi tẹlòmíì ewu bíntín ewu tó lágbára yéye ni ìbáṣepọ̀ lọ́wọ́n ọba ràn wá lọ́wọ́ bọ́yá la tún lè wà láàyè ojú gbogbo yín ló kúkú ṣe níbi gbogbo àìmọye ọ̀tọ̀ ọ̀kùnlú tí mo ti kéwì fún rí tọ́jẹ́ pé ká bú wọn ká má kì wọ́n ìbákúkú yá amẹni tó ṣe pọ́kàn dáwọ́ èèyàn bora lásán ni èmi ò sì mọ̀ bínú ti rí lèmi ṣe ń kọrin Èdùmàrè lórí mi dénú àníyàn bá a tiẹ̀ dárúkọ Awólọ́wọ̀ òun máa ń tajà ní jọ́síjọ́sí atúrẹ́ lòmíì tó dángájí tọ́jẹ́ wípé mo kéwì fún èrè ni tiwọn já sí ayé gba tiwọn àwọn èèyàn kan sì ń bẹ tí mo ti kìkìkì tọ́jẹ́ porúkọ wọn ní jẹ́ sábàbí òkúta àwọn èèyàn kan ń bẹ náà tọ́jẹ́ pé dájúdájú orí wọn kì í wú tọ́jẹ́ pé gbogbo ẹni tó bá yìn wọ́n kì í rọ́wọ́ mú ẹni tó bá ń gbógun sí wọn lọ̀rẹ́ òdodo fúnrú wọn èmi ò sì ní gbógun sẹ́nìkan àti ṣe máa wà èèyàn ló kúkú le díẹ̀ tí gbàsìkò táwọn atannijẹ tí ń bẹ lórílẹ̀‐èdè wa lèmi rírí wọ́n létí lórí etí kì í gbàmọ̀ràn tó níláárí elétí ikúnlẹ̀ gbàgbèje wọn ohun tí wọ́n bá ṣe lọ́wọ́ ara wọn ló dá lójú wọn pin èèyàn tá a fẹ́ràn tá a ní ká lọ fìmọ̀ràn dá lọ́lá tó jẹ́ pé dídánidáni lóhùn lódòdì ẹ rí èèyàn tá a bá sọ pé ká máa lọ fìmọ̀ràn ṣàǹfààní fún tó jẹ́ pé dídánidáni lóhùn bí ìgbà tí ń bínú tó pé ajá ilé kúkú bì gógó ni ẹbí rẹ̀ sì kúkú kọ́ iṣẹ́ tá a bá ti rán ni ẹ̀gbin àbùkù ìwọ̀sí ló máa ń fà lẹ́sẹ̀ àti fìmọ̀ràn bọ́ gbogbo alágbárí létí iṣẹ́ ni o àìmọye ìsọ̀rí alágbárí lọ́wà táàyè ọ̀gbà kárí gún lábẹ́rẹ́ lábẹ́rẹ́ gbólóhùn ewì gidigidi tí bọ́sẹ̀ títí ṣe tí lóore ìwọ̀nba ìsọ̀rí tá a bá mẹ́nu báyìí ó jèrè ọ̀rọ̀ ìjọba nìkan láráyé ń bú kí ló ṣe tá a lè búra wa ohun tí kò wá ń fagbárí wọn ṣe bó bá dáa kájọ sọ òdodo ọ̀rọ̀ kì í pé kẹ́ni má sọ̀hún ìlàrè ìlàrè bí kò wá bá jí ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ alágbárí ni ọ́ o ìwọ tó o yọ tẹlifóònù àgbékámọ́ni lápò fọ̀rọ̀ kù ọ́ lójú bó bá jẹ́ pàgbárí tó o mú jalè níbẹ̀ ń ni gbogbo ẹnu ló ká fi bú ọ èèyàn tá a dúró tì lágbo tó lè ṣèjàmbá tí wọ́n tún bá wọ mọ́tò tó dọ̀ràn. àìmọye alágbárí ló kúnlé ayé pin ìsọ̀rí ìsọ̀rí ni wọ́n wà àwọn ẹni bí ọ̀bàyé jẹ́ apamọ́lẹ́kúnjayé ahubi èṣùfárí ìyàgbẹ́ kò sórúkọ téèyàn ò lè pè wọ́n bó bá jórúkọ tí ò wúlò. àwọn gan-an lẹ́lẹ́gìrì arúfin àwòdìjẹun èpè sanra gbájúgbájú oníṣẹ́ ẹbí jòdìjẹ̀sọ̀ ọ̀jálẹ̀ onílẹ̀bọ̀ tiẹ̀ alọgbẹ́rí bánsá adéte fàwọ̀rajà alọ́kó lóhun kígbe fìrìnídìí ọ̀kẹ́ olójú kò mú ọ lọ àjẹtójúbọ jàmọ́ra jáwójáwó alọ́nilọ́wọ́gbà ẹni èṣe ìkà ọ̀lẹ olè alákọ̀rí alákọ̀ra jàgùdà gbájúẹ̀ òṣìkà èké aláìláàánú lójú aláìdá àwọn ara wọn lálágbárí oníṣẹ́ bíi èèyàn yọ̀rọ̀ ẹni bí iye kan èṣù ìwọ ìwọ tó o talẹ̀ kan ṣoṣo fún èèyàn bíi mẹ́fà ńkọ́ wá wí fáráyé jẹ́ kó yé wa bóyá ìwọlé èèyàn re alágbárí oró ẹni ibi tó dájú bíi kí ńlá olórí burúkú ẹ̀gbọ́n olòṣì òbílẹ̀jẹ́ tinú tó ń bí ọ sí wàásù pápá tiwa ọ̀bá ká ọ ó kù wa àtọba mímọ́ ọba tó lágbára lórí gbogbo wa máa ṣìkà nìṣó kó bọ́lódùmarè níwájú ohun tí pé kúkú lọ́jọ́ ẹ̀san èmi ọ̀mọ wọn alágbárí gbójúlé kó tó gbóná nínú iṣẹ́ bí èmi ọ̀mọ wọn òbílẹ̀ jẹ́ fẹ́ fi jábọ̀ fẹ́dùmarè ìwọ tó fowó gbígbóná kọ́lé ṣáká ló dájú ilé tí ò lè tura ni ọ̀rọ̀ ẹ̀san ò sì ní bọ́yá nú bó gbọ́rún gbisán gbìtàdógún kálágbárí ó múra sílẹ̀ dógún ẹ̀san ogun ti jani gẹ́gẹ́ bí iṣẹ́ ẹni ètùtù kankan ò sì rán títúbà ló fi lè kú láì ní jìyà ìwọ tó ọ̀fagbárí lọ́wọ́ gbígbóná ayé rẹ̀ ọ̀dà kábàtọ̀ mà aráyé jẹ́ káfẹ́ fi tún tara ẹni ṣe òfòwò burúkú jẹjẹ ọ̀sán jẹ́ ṣàkìjẹ̀gbìn ojú rẹ̀ sì ń dán lágbájá o ti gbéṣẹ́ ń dẹ́jẹ́ síkùn o ò sì fura èṣù ọ̀jẹ̀kọ́ rántí ìkórè ẹ̀ṣẹ̀ iná máa ọ́ bó o wà lẹ́gbẹ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rìndínlógún máa rántí pé wíwà níbẹ̀ ẹ̀ṣẹ̀ ló tún jẹ́ ṣáká ló dájú ọjọ́ ẹ̀san ọ̀ma wo èmi ọ̀ma ohun tírú yín fi lè mórí bọ́ tọ́ta ẹyọ títú bá tẹkún tómi jẹ èmi ọ̀mọ̀nà àbáyọ tó tún kù fún gbẹ̀ṣẹ̀gbẹ̀ṣẹ̀ ìwọ tó mọ̀ pé dájúdájú owó ẹ̀jẹ̀ ló ń ná ń lo fi ń gbọ́ bùkátà lójúmọ́ lójúmọ́ ń lo fi ń dáṣọ sọ́rùn ara rẹ̀ ọ̀jẹ̀ná sínú ó tún fún táyà tọmọ jẹ ẹ̀rù kankan ò sì bà ọ́ rí wípé dídá lọ dáràn lọ́wọ́ Èdùmàrè ọ̀rọ̀ àwọn alágbárí burú gan ni o ẹ̀yẹ wa kọ́tìlétà tẹ́ ẹ tún fi jàró lé ọ̀rọ̀ lé tán inú àdánwò ló kó lé sí níjọ́ tó ti dépò ilẹ̀ mọ̀lẹ́bí ló fi ń dé afòbìlẹ̀ jẹ́jẹ́ mọ́gàjí ìdílé ká tó ṣẹ́jú ká tó lajú gbogbo lẹ̀ ló tà ẹ máa ṣe lọ mò ń bọ̀ wá ọlọ́run kì í kúkú yá lógún ọdún bó fẹ́ bó lọ́ra lọ́gbọ̀n oṣù òun ọba mímọ́ bá kúkú fẹ́ ṣe ní ṣe àyàmọ̀ bí kó wá bá lè yíwà padà kó tó yíwọ́ bó bá yíwọ́ tán títú báyìí ò wúlò ẹnikẹ́ni tó bá mọ bí àìsòótọ́ orílẹ̀-èdè yìí dé dúró tó bá lójú inú yọ mọ̀ pé nǹkan dé àti dẹ páńpẹ́ tó ga fúnra wa tàkúté sì ti gbé lára wa àìsòótọ́ ti fẹ́ dàṣà fún gbogbo òlú pátápátá bí kò wá ṣe lè bọ́ níbẹ̀ ló kù. níjọ́ táláyé ti dálé ayé èmi ọ̀mọ ibi tí wọ́n gbé ń sílé lọ lórí ẹni èmi ọ̀mọ bíi òrùlé ti dóhun tọ́lọ́ṣà ó lè ń jí gbé bí wọ́n bá kólé lọ níbì kan kọ̀ṣàjèjì wa ohun àti ń gbọ́ lọ́jọ́ tó ti pẹ́ ni èmi ọ̀mọ̀ pé wọ́n tún ń gbé ni lórùlé lọ ìṣẹ̀lẹ̀ yìí tún ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè èmi ọ̀mọ̀ pé bónílé bá kọ́lé tán tónílé bá kanlé ẹ̀ tán tó jẹ́ pé kílé ó parí kókó síbẹ̀ ló kù ọ̀ràn ló tún dá bónílé bá kanlé rẹ̀ lóòrùn gangan kójúmọ́ tó tún yípo mọ́ wọn àti borí ilé nàmbó ìtàn àròsọ ọ̀rọ̀ àlọ́kọ́ rárá bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bó ti jẹ́ agbègbè ìwó ni mo ti rírú ẹ̀ lórílẹ̀‐èdè ṣebí kékeré ni ti pé wọ́n túlé lọ lórí ẹni. E ìgànná kúkú lè ṣẹ́kù fónílé níjọ́ tí onílé bá sì rówó kanlé ẹ̀ padà ẹnu kókó sínú ilé tuntun níjọ́ tó bá kanlé ni òfò tó tún wá mọ níwọ̀n nítorùlé jíjí gbé ibi abuké bá ti rárọ ọ̀rọ̀ àmì ni gbólóhùn tó kàn nǹkan lọ̀rọ̀ àwọn ahubi alágbárí tí wọ́n ń bẹ nílẹ̀ wa ìṣẹ̀lẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ ẹtẹni tí wọ́n ṣílẹ̀ mọ́ lórí tónílé ń sunkún gbúurú pabambari ní tèèyàn tó kọ́lé tó ti ń gbénú ilé látìgbà pípẹ́ káwá gbọ́ pé wọ́n talé rẹ̀ láì fura alágbárí ayé ti talé mónílé lórí kónílé ó tó dipò fura kàyàkàyà pagídárì bàbá èèmọ̀ ẹ̀yin èèyàn wá bí kò wá bá fojú wò ta àkọlé ara alé tó mú kọ́gbé níbikíbi tàìmọye àwọn èèyàn tí wọ́n dá lóró ó ti kára yòókù lọ́gbẹ́ ńlá bó ṣara alé gbígbé bó ṣe létí wọn ò tí ì parí mo fẹ́ kẹ́ ẹ lọ wo ohun tí wọ́n ń kọ sára wọn ọ̀rọ̀ tí gbogbo wa mọ̀ ni kò ní rọ́nú níwájú ilé ní ara àgànná kí ni gbogbo yín rí kà ń bẹ̀. a kò fẹ́ ta ilé yìí ṣọ́ra fálágbárí kíkó wa ó lè súnra kínní ìkìlọ̀ ló jẹ́ ẹni alágbárí bá sì fẹ́ tarú rẹ̀ fún yóò tètè fura bó bá gbọ́n tó bá jẹ́ni tí í fura kọlọ̀ràn sí tó bá wá fojú sílẹ̀ tó bá lugúdẹ dẹdẹrin ní ọbọ ní wèrè ẹ̀dá ló jẹ́ bó bá lówó tó wá sanwó ọjà tó lọ́jà òtà. àfẹ́ni ọba mímọ́ bá kóyọ lọ́wọ́ wọn èèyàn kì í gbọ́n bí ẹni tí ó tàn balagbari bá ń sọ́ni tí bíbí kíta èèyàn ọba lé góńgó kọ́gbọ́n ó yí ni nínú po pẹ̀lú ọ̀pọ̀ ìfura àfàìmọ̀ kẹ́ni ọmọ sì lu tàkúté tí wọ́n kẹ́ káyà máa fọ̀rọ̀ lọ̀yàn ká tó máa bóníṣù tá dọ̀rọ̀ pọ̀ alágbárí gbọ́n bẹ́ẹ́bẹ́ ó burú jọjọ kọ̀mọ̀pẹ́ nìkan lè yàn kì í gbá lójú bó jára alẹ́ ẹ̀ yóò ṣèjàmbá fún gbogbo ẹni tó bá bálágbárí daṣẹ́ pọ̀ yóò fìkà hánu èèyàn tí ọba ti gbọ́n já wọn òun lè èèyàn tí wọ́n máa ń pè ní mugun àwọn alágbárí ń gbẹ́jú ọba wọ́n ń gbẹ́jú ìjòyè wọ́n ń gbẹ́dájọ́ lójú wọ́n ń lu báǹkì ní jìbìtì láyé ń bí wọ́n burú gidi tààràtà wọ́n ń gbájú ìjọba kó tó fura ìfura nìkan lòògùn ọ̀rọ̀ ká tó sọ pé múgùn kọ́ léèyàn. abájọ òun ni sàláwà àbẹ̀ní fi sọ ọ́ dorin ìkìlọ̀ níjọ́sí tó ní alágbárí lọ̀gá mugun mugun ọ̀ráyé wá màá fowó múgùn jàrò sọ ọ́. màá fowó mugun sàlùbáríkà agbárí agbárí agbárí nínú iṣẹ́ ìjọba ìjọba alágbárí lọ́kànrin ọ̀tọ̀ nìtàn ni jẹ́ kárí dúdú ká sọ pé funfun ni àìmọye ìmùlẹ̀ àìmọye àpapọ̀ owó tó yẹ kí ẹgbẹẹgbẹ̀rún èèyàn ná tó bá ń bẹ lápò ẹnìkan ṣoṣo balagbárí ayé ti ṣe fọgbọ ọgbọ́n kówó jẹ ní kòtò ọba ṣeṣẹ́ tó dáa ló fọpọlọ ṣe ẹ̀yin ọmọ ìyá wa béèyàn ṣẹ̀ṣẹ̀ béèrè lọ́wọ́ yín ẹ ti mọ̀ dáhùn aburú tírú wọn fọpọlọ ṣe ọ̀rọ̀ ìbàjẹ́ tó máa gbárí ṣe lọ́fọ̀ọ́ra rẹ̀ lésì bójú akátá bá tiẹ̀ wá yọwọ́ kọ̀ yẹnu adìẹ èwo ni tẹni tó gbé wúrẹ́ tó ń ṣẹjọ́ ẹni gbé pa ńlá àròjinlẹ̀ lọ́mọ ènìyàn ò ní ṣé mo ti fi kéwì bẹ́ẹ̀ níjọ́sí rí ọmọ aráyé a máa gbàgbé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ìtàn tá a kúkú ń ṣàkóbò ló pọ̀ ahùnbáhùn lọ́bi gbá lẹ́yìn tilẹ̀ wa ni mo rí rí tọ́jẹ́ pé ẹjọ́ ọ̀tẹni tí ń fẹ́wọ́ ló máa ń lariwo lọ ẹjọ́ gbéwiri àti jàgùdà wẹ́wẹ́ ni wọ́n ń gbọ́ wọ́n gbàgbé ìdájọ́ ńlá bí wọ́n bá mú baálẹ̀ olè ẹnu ariwo súẹ́súẹ́ ló máa ń mọ èmi ò sì rí orílẹ̀-èdè tí ṣerú rẹ̀ kọ́ mọ́ jìyà ẹ̀ṣẹ̀ ọmọ tí gbogbo òṣẹ̀lẹ̀ tó burú báwọn yìí bí gidigidi ló ń mẹ́rù bà mí káwí gbọ́ ẹni ibi jọ́síjọ́sí wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò mú jẹ èmi ọ̀mọ wọn alágbárí gbójúlé tí wọ́n fẹ́ fi mú tiwọn jẹ àfi tèṣù ọ̀dàrà tó ra wọn níyè sígbẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ìyá wa bí bẹ́ẹ̀ bá kọ́ kí ló sún wa débi jìbìtì wàyò kí ni gbogbo ayé fálà fún màgòmágó sí gbogbo ọlọ́gbọ́n bébé kí ló ṣe tá a lè bira wa wípé kí ló mú wa hubi tá a sì fi ṣe kìlọ̀ ṣe kìlọ̀ títí tóníkàlùkù yìí gbìláyà ẹ rí ọ̀rọ̀ àwọn alágbárí ayé sì ti bẹ̀rẹ̀ òní kọ́ ọpẹ́ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ a fura síṣẹ́ ọwọ́ wọn ni gbogbo wa láwòrán àwòjù kò sẹ́ni tó ń ké ká ìmọ̀ṣìkà ọ̀bàyéjẹ́ mọ́ ohun tí kó wá bá fẹ́ ni wọ́n ń ṣe ìlú ò fararọ pátápátá láyé dagun ìlú tó bá ti ń wòran ìbàjẹ́ dájúdájú ó ti dáràn tí ọmọ ilẹ̀ ìlàjọ wà ní jọ́síjọ́sí tó lórí dandan kó ẹ̀dà kan rówó tó kí gbajúmọ̀ ò lè tí já níkúrá aníkúrá tó fetí ara rẹ̀ gbọ́ kí kì í sọnù aníkúrá tó fi ń ṣakọni èèmọ̀ ńláńlá ń bẹ lọ́wọ́ ọmọ nàìjíríà ó ní aníkúrá olórí olè tí dábùrò ogun àgbàlagbà olè abàsùn àgbọ̀rọ̀ jàgùdà kéékèèké lọ́lọ́pàá èkó mú aníkúrá ń bẹ ńlẹ̀ wọn ò lè mú bí wọ́n bá mú aníkúrá owó ńláńlá aṣọ ńláńlá ní fi di bàbá ńlá bàbá wọn lẹ́nu anikura tíjọ́mọ ó ṣòwò tíjọ́mọ ó jèrè àyìnlá tíjọ́mọ ó kéré ọjà délé aṣòro ná bí owó jẹ̀bú àwọn lọ́jà bí ẹ̀sùn ṣu àyìnlá baálẹ̀ jìbìtì àyìnlá baálẹ̀ wàyó. nǹkan bẹ́ẹ̀ èmi ọ̀màrè tí orílẹ̀-èdè tó rọ́jú tó gba aburú láyè tó ń fìbàjẹ́ sánjú bọ́pẹ́ bọ́yá láburú bẹ̀ ó sì máa ṣòfò ní kálukú jẹ ibi tá a bá ti sọ̀bàjẹ́ ńláńlá di iṣẹ́ àṣejẹ ọ̀ràn là ń dá bọ́ra wa lọ́rùn ńbẹ̀. àwọn èèyàn kan ni wọ́n já lágbárí tọ́jẹ́ pé ṣé àríjàgbá ni tiwọn àwọn òbèṣùbẹ̀gbà rárá ibi ká dájà sílẹ̀ làwọn gbé rọ́wọ́ mú bọ́jẹ́ lójú agbo bó ṣèdíkọ̀ ìjà ni tiwọn lọ́jọ́ gbogbo tìjàtìjà ni takọ àparò òun la fi bí ọ pé kí ló ti jẹ́ o ìjàngbọ̀n nìkan lọ́wọ́ yín wá ṣe ní tiẹ̀ ni ìjàngbọ̀n ló ṣe ṣe ṣe kéyín ó tó ká téyín iwájú fi yọ ìjà lọ jàjàjà ló fi fọ́rùn gbákùmọ̀ agbárí ni gbogbo hàlẹ̀ tó ha mélòmíì tó wá yíwọ́ ẹni ọ̀fẹ́ kọ́ lọ́gbọ́n apá rẹ̀ ọ̀ka òun lọ́wọ́ akọ́ ẹ lọ́gbọ́n gidi tíwájú oríruke èrè ìjàngbọ̀n lọ jẹ́ tiwọ́ ti hàlẹ̀ àwọn ẹni tó lágbárí kọjá rẹ̀ ìwọ ò sì fi tiwọn kọ́gbọ́n kó tó yíra fún ọ ìwọ ò sì ti ṣe béèrè pé kí ló dé tí gbogbo ojú yíbò tí ò ṣeé rí lásán kọ́ ló darẹ́yìn ìgbàkùmọ̀ ibi agídí bá dé ni èṣù ọ̀bọ bàtà gbogbo ara ní ọjọ́ tèèyàn fínfín lójú rí mú gbogbo ẹ̀kẹ́ ló digbé kan gbà kan kókó níwájú ni bí akọ pẹ́pẹ́yẹ ṣànpọ̀nná ọmọ tí pàyẹ́ ẹ̀lẹ́kún ó gbóná lójú bí olúkòso àbàbẹ́ akotagiri ọmọ olè ọmọ jaguda gbégede gbégede ìdáǹdá gbégede rọ́tọ́ afẹ́ ta láyà ṣèṣì ta lẹ́nu àtẹnu àtàyà tó ṣe pé bákan lórí ń kọ́ ẹ̀bọ̀rà alágbárí oró ìkòkò ògì abara pálapàla àkúfọ́ kòkò tí dún kàngẹ̀kàngẹ̀ lágbájá máa gbọ́ o èmi ò bú ọmọ ṣèjàngbọ̀n mọ́ lórí ewì ń wí kíkó wájọ́ ọmọlúàbí lọ̀rọ̀ yìí dálé lórí máa rántí àwọn èèyàn rẹ máa rántí ibi tí wọ́n gbé bí ọlọ́mọ kó o sì tètè rántí ọba yárábì nílànà ẹ̀sìn ìrántí ọlọ́run ọba nìkan ni ìwòsàn ẹ̀mí gbogbo agbárí tí ò wúlò èṣù nira lágbárí ńṣẹ́ ẹ jẹ́ ká ronú wa wò ká tún wàá wa ṣe kólúwa ọba ó yọ́nú sí wa ló ti yẹ èṣù kọ́ ló dá ọmọ gbà fésù. àwọn èèyàn kan ni wọ́n lágbárí tí wọ́n dọ́gbọ́n náà jọba àwọn èèyàn kan ni wọ́n tún dọ́gbọ́n pọ́ dá a káfẹ́ àwọn èèyàn kan tún dọ́gbọ́n mọ́tò wíwọ̀ àǹfààní ló jẹ́ fáráyé ẹ jẹ́ ká ronú ara wa wò ká wá nǹkan rí fagbárí wa ṣe àsìkò ẹ̀dá ń lọ díẹ̀díẹ̀ gbogbo ọgbọ́n tá a gbé ìmọ̀ tá a mọ̀ ọ̀nà tó fi lè wúlò ló wù mí ká mójútó bọ́jọ́ ti ń lọ ẹ̀mí èèyàn ogun sí ó ń kúrú sí i lọ́jọ́ gbogbo ni gbogbo ìgbà ẹ̀mí lè bọ́ yára bì ló mọ̀ àìmọye alágbárí ló ń bẹ káàkiri ọ̀tọ̀ níye ká àwọn afẹnusèbàjẹ́ títọpinpin ọmọ ádámọ̀ ló gbà níṣẹ́ àmì ṣíṣe káàkiri òun gan-an ló mójútó ju sẹ́ẹ̀rẹ́ lọ ká mọ̀ tàn bàjẹ́ ọmọ ádámọ̀ káyé níṣẹ́ tiẹ̀ tó gbà lágbájá ló ń mu tí tàmẹ̀dò ló ń ṣe sìnà bó bá ń mójúlé lẹ́sẹ̀ yọ ràrò gbẹmí ẹ̀wà lójúlé dójúlé ohun ọba mímọ́ wí fún wa nípa ìbàjẹ́ títàn kiri ọ̀rọ̀ gidi kọ́ lójú olórí bòbò àfìgbà tó bá bọmọlúàbí ẹ̀dá jẹ́ kó tó di pé nù rẹ̀ ó dùn balagbari bá gbọ́n ni ẹ̀ṣẹ̀ kan ṣoṣo lọ́sọpọ̀ nítọ̀hún dá tó lórí burúkú àtàrà rẹ̀ gbágbá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ àròká tó ń dá ọgbọ̀ngbọ́n púpọ̀ lóṣùwọ̀n ìdájọ́ alágbárí tó wá fẹjọ́ para rẹ̀ láì fura àánú ṣe mí púpọ̀ fún gbogbo èèyàn tó létí tó ń fetí balẹ̀ foníròyìn èṣù bí kò wá bá rántí ọjọ́ ẹ̀san ìwọ̀nba lagídí páálí yẹ kó mọ ìwọ̀nba sì ní gbogbo ìkàtẹ́kẹ́ ayé ìbákù bí kó wá bá rántí olúwa ní èṣù ọ̀dàrà ìbá ti gbàjọba lọ́wọ́ wọn èèyàn wòyí lọ gba sátánì láàyè gbogbo alágbárí bó bá dọjọ́ ẹ̀san tìkàtòrè tó lóyún ní bímọ fún takọtabo gbogbo wàkà gbogbo ẹbọ òun ìbọ̀rìṣà bọ́jọ́ ńlá bá pé ọjọ́ ẹ̀san tòótọ́ gbogbo ẹni tó lágbára lójú ara rẹ̀ yóò sì yẹpẹrẹ jọjọ níwájú olúwa kì í ṣọjọ́ àwàdà kì í ṣọjọ́ ẹsẹ̀ gígùn ọjọ́ tí jẹ́ ọjọ́ ẹ̀san ọ̀kan ṣoṣo ọjọ́ ní ńlá olúwa ni kì í ṣọjọ́ gbàràn mí gbogbo ẹlẹ́rù ní òru ohun tí kó wá bá gbédéwájú olúwa rẹ̀ ní ó gbẹ̀san lé lórí ohun tí kó wá bá wá fẹ́ ni kó máa ṣe àmọ́ pé bóyá ọjọ́ ẹ̀san ò ní pé ó pé tán ẹni bá ń tanra rẹ̀ ló nípa ti dídájú ṣáká ọjọ́ ẹ̀san òun ni mo ronú lé lórí tó jẹ́ kí n máriwo bọnu ariwo ìgbàlà tí mo ti fi ń kéwì látìgbà pípẹ́ ẹni tó bá fẹ́ kó gbọ́ kí kó wá ọmọ gbáradì fọ́jọ́ ẹ̀san kì í ṣọjọ́ tẹ́nìkan lè ṣètò kó sún síwájú ọjẹ́ ní ọjọ́ tí ò ní búyẹ̀ gbogbo alágbárí jẹ́ kó máa yé ọ ìtàn àjàpá kọ́ lọ́jọ́ ọ̀dájọ́ o àtọba àtìjòyè bálágbárí bá fẹ́ kó sọ pọ́jọ́ ẹ̀san ò ní pé ọjọ́ tó sún méjì lẹ́ni tí gbogbo yẹn ó sì pin iyèméjì kankan ò sì ní í sí lọ́jọ́ tó jẹ́ pé bá a fẹ́ bá a kọ̀yé ó kò ọjọ́ tí ọkọ ò ní fẹ́ fojú rí ìyàwó mọ́ lágbájá ní bá mi ṣọ̀rẹ́ ò ní sí mọ́ bí kò wá bá rí iṣẹ́ ọwọ́ ara rẹ̀ yóò sì họ ọmọ èèyàn ńlá ni mí ọ̀ṣẹ́lẹ̀ lọ́jọ́ ńlá nítorí pé gbogbo èbù tí kálukú bá gbìn ní ó hù gbogbo alágbárí kíkó wá máa múra dẹ̀sán o ìmùlẹ̀ awonilágbájá láyé kúkú nírọ́ ti pín gbogbo òjòyè òrìṣà gbogbo abọ́rẹ̀ kan jàngbọ̀n ìjàngbọ̀n tápá sátánì gangan ò ní ká ká tó wá wípé olúwo apènà sẹ́ríkì àti gbogbo ẹni tó tóbi nínú awo tọ́ba mi òkè nídájọ́ ọjọ́ náà láìyẹ̀ ṣé bí agbárí lásán la irọ́ ní bẹ nínú awo awo òṣìkà awo ọ̀dájú níbi tí ìyàgbé ń jẹ kàtí ò lè fọ́mọ jẹ kíní bẹ nínú awo tó tún jùrọ lọ awo ọ̀fọ̀ awo ògèdè lásán lórí asán awo ìdẹ́rùbà awo rọ tí wọ́n fi kọjú èèyàn sájíbọ́lá tí wọ́n fi sọ pé kó yìnbọn lùwé mímọ́ bọ́ba tún wá dénú ẹlẹ́sìn akẹ̀sìn afẹnuṣe oníkálukú wọn aṣebágbáríran olúwa ni àtàwọn àtẹ̀sìn òsì lè jọ wà papọ̀ a kì í ṣe é mọ̀ bí wọ́n bá wá bi ọ́ léèrè wípé ta ló kọrin ewì nílànà òdodo kọ́ ọ sọ wípé Lánrewájú ni Ọlánrewájú Adépọ̀jù Àkànmú tọ́mọ̀ ń forin ewì kìlọ̀ ìwà. E